ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó dá gbogbo ẹ̀dá àlékún ìkẹ́ ọlọ́run náà orí ajẹjẹ tán rẹ̀ kó máa bá ẹni tó lọ́lá jù nínú àwọn ẹ̀dá Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bíi kíra tí a ń kà fúnra wa pàtàkì jùlọ èyí tó nìkan sí pa ọ̀rọ̀ àkéyídà torí pé ìṣẹ̀mí tí o bá sí àkéyídà mbẹ ìṣẹ̀mí ò ní ìṣẹ̀mí tí o tí kankan ni. àwùjọ tá a bá ti rí àkéyídà mbẹ ẹ mọ wá àwùjọ wọn ti rí àwùjọ wọn ò ní gbádùn ara ẹ̀ àwọn tó máa ń gbérò àwùjọ náà wọn ò ní gbádùn olùpàtúwà láwùjọ yìí àgbádùn ara wa àwọn adídé máa rí pé sáwọn eléyìí tí nàìjíríà ti kàn án báyìí bẹ́ẹ̀ bá gbótọ́ lọ́wọ́ ọba hálù súnà ẹ̀ máa rí súnà èrò owó fún yẹn o èpè mẹ́wàá ti súnà ẹ̀mí tí wọ́n balẹ̀ wọ́n rọ fún yín ni wọ́n rọwọ́ gbogbo wa ni kéńjì bá gbogbo àwọn làjọ lówó lọ́wọ́ àmọ́ ẹ̀rín lójú alùpùpù náà báyìí ẹ̀rín rí ẹ̀sìn tó ti yé mi ọlọ́run ọba mọ́sà mú wa dúró àwùjọ yìí mọ́sà bá wa tún ṣe bọ́lá bá fẹ́ tún àwùjọ yìí ṣe mọ́sà lu èmi àti èyí ní sábàbí tó fi yìí ṣe àwọn olóṣèlú ò lè fáwùjọ yìí ṣe ordinary afa kò lè fáwùjọ yìí ṣe nǹkan tó lè tún àwùjọ yìí ṣe ní tó tún àná ṣe òun náà lè tó mi ṣe kí ló tún àná ṣe jàmá ọ̀rọ̀ ọlọ́run ọba ni gbogbo àwùjọ tọrọ ọlọ́run bá ti wà àwùjọ wọn dáa wọ́n ṣàgbà àwùjọ iláyè pẹ̀lú àwọn àfa súnà àwọn àfa súnà wọ́n ṣàjẹpẹnu wọn tọrọ láwùjọ yọlọ́run la ilaha illallah wọ́n sà jogún fún wa àfa tún náà tẹnu rò kálẹ̀ wọ́n sà ṣe fún wa lọ wọ́n bá ti ti àfa tún náà tẹnu rẹ̀ kálẹ̀ fúnra wọn tá à ń sọ tí wọ́n ń darí wa yìí àwọn àfa kan náà gbàgbọ́ tí wọ́n ti ní bóni ká ṣe ẹ̀rí ẹ̀sìn mọ́lẹ̀ bóni ká ṣe ẹ̀rí yẹn mọ́lẹ̀ bóni ká ṣe ẹ̀rí yẹn mọ́lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ dúdú ẹ̀rí mọ́lẹ̀ àwọn tán gbàgbọ́ mi ọlọ́run ọba àwùjọ wa yìí apá ọ̀tún náà táwọn èèyàn gbọ́ sí lẹ́nu apá kìíní ká ṣe àìsẹ́sẹ́ ni o sàárè tí ń dẹ́nbẹ́ wọn nìkan kó kún bẹ́ẹ̀ náà lọ́pàá kẹ̀míra wọ́n sà jókòó ìfara náà ọlọ́run alẹ́ àbó ti rínú wọ́n ń bọ sàárè bá ọlọ́run ò ní bínú wọ́n yẹn ń bọ sàárè gan ọlọ́run gbé kìíní kan sí rí Facebook ẹ máa sunkún ọmọ tuntun wọ́n lọ gbé sínú sàárè nínú ifá wọ́n gbé sínú sàárè wòlíì tó gbúlára wọ́n gbé sí báyìí wọ́n tanná sí sàárè ọmọ ìyá wa kúnlẹ̀ ìyá náà wa kúnlẹ̀ sí sàárè ẹ̀yìn náà rí ọlọ́sẹ̀ wọn bínú bẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó fẹ́ kúlù ṣe bó eléyìí náà ò ní jẹ́ wọn rojú. ma kọ́ la yughayyiru Allahu inna Allaha la yughayyiru ma bi hatta ma bi anfusihim àbí ká change tá a change change tá à ń wá òun náà change wo change online èyí ṣe bí pé má jẹ change ní tó lè kíkọ́ má kówó jẹ oníkàkídà ọ̀dà ọ̀bẹ àwọn ọ̀gbọ́n fẹ́ wọ́n fi zero méjì ìṣúra ẹ̀yọ kan wọ́n fi kún lẹ́yìn báyìí. wọ́n wá pé kò sẹ́ni kankan bẹ́yìn náà táwọn bẹ́yìn náà rọ́bù. wọ́n mọ̀ rí ọba rẹ àti ni. wà fa ní fa pé ò sí àmẹ́ni tí ó sàmì lẹ́sùn táwọn yẹn bá wà ń bẹ́ẹ̀ òun bẹ pẹ̀lú mi wàlẹ́ àfa kan lára àwọn afa kan máa kọ́ àwọn yẹn ni o wọ́n máa ti tẹ̀sí wọ́n fẹ́ sí ìdánwò fáwọn èèyàn ìjà àwọn aráàlú mi ti gẹ́sìn yé kàwé jà ń sọ fún wọn yìí tó fi yé wọn àbí èyé wọn. ẹ ìtàn méjì ni wọn láfa kan wá mọ ìkànnì àwọn ọmọkéwu rẹ àwọn kékeré làwọn eléyìí òní wá fún wọn ní kíní yìí àwọn kékeré ti kọ́ ní tàwọn rèé kíní yìí bá jẹ́ bí tẹ́nì kọ̀ọ̀kan ti ní ní o bí kéèyàn fáwọn ọmọ ẹlọ́jọ́ tuntun sì yín lé ibi tẹ́lẹ̀ sọ́kọ̀ tí ní ọlọ́kọ́ ti jẹ́ o gbogbo àwọn ọmọ pátá náà rí bisikíìtì jẹ ẹnìkan ni wàá rí tiẹ̀ jẹ àfàfẹ́ ni máa sọ ẹkún tẹ́tí àpò tó yẹ nìkan ló wáyé nù yín wọ́n lọ máa ń rò pé ẹni tẹ́lẹ̀ kò sí ní rí wa mo kónú léwẹ̀ èyí ò sí náà lọ́tọ́ àmọ́ tọ́nà mẹ́ pẹ̀lú mi mo pààyà bẹ́ẹ̀ dìdánwò tó fi adé kí n rí ti jẹ́ sí sọ́nà bá bẹ́ẹ̀ tàwọn ìdùnnú tani kọ́ wa tani kọ́ wa ta lórí jama asafẹ́kù rẹ̀ muallimu tawhid fúkìdá wàláyé asafẹ́kù láwùjọ yìí wọ́n sàdí kan pọ̀ láwùjọ yìí ọlọ́ àwọn afa sọ sábà mú wa dúró afa kan náà ni bí àwùjọ yìí àwùjọ náà rí ó pẹ́ẹ́dé wá àtijọ́ náà lérí ìjòkó tawhid ìdánilẹ́kọ̀ọ́ tawhid ló wá pẹ́ kó tó dé tí ò sí afa tẹ́ fi pé a ah, àdúgbò wa lágbá lónìí o ọmọ kan ló báyà rẹ̀ sún mọ́sálásí ah eléyìí búlọ̀ ọmọ wo wọ́n báyà rẹ̀ sún mọ́sálásí ọmọ oko oríire àtúntàn àwọn èèyàn kéèyàn báyà ah, rẹ̀ sùn ó tún wá ní àyà ní mọ́sálásí ah, ọmọ oko oríire àtúntàn wọn. Ìyàsọ́ máa ṣé òsì jẹ pẹ́ lónìí, ìyàsọ́ máa ná kò báyà rẹ̀ sún mọ́sálásí ó lọ pa adìẹ sí kí ẹ̀ka dako òkè kan òkè sóbi ló lọ pa ẹran sí tọ́ọ̀ <laughs> èyí ò mọ ní wọn tọ́ọ̀ èyí ẹ̀ka bá gbọ̀ ìdí inú èyí ẹ̀ka àwọn ibi ilẹ̀ alẹ́ yẹn pàdé ẹni tó bí ẹni tọ̀ọ̀ èyí sì mọ ní wọn lóòótọ́ ju kó abáyà sí mọ́sáàsì lọ. ẹ̀kọ́ àwùjọ yìí náà ìfẹ́ rẹ̀ láwùjọ yìí ah, kẹtàkẹtà èyàn bá ẹ̀rọ mọ́sálásí ó bá àtún ìyá rẹ̀ mọ́sálásí ẹ̀rọ ló burú tún kéèyàn pàdé sí òkè sóbù lọ ṣé àwọn tẹ̀sán báyìí wàlá ìwọ dálẹ̀ láwùjọ yìí mo ti rí nù láwùjọ yìí ti rí nù àwùjọ tí ò mọ tàwọn yìí dùn kéèyàn pàdé sí òkè sóbì kúfúrú ni ọlọ́run ní foríjì láíláí àbí tó bá túbá lórí ẹ̀ tó bá fi lè kú lórí ẹ̀ àmọ́ kéèyàn báyà kéèyàn báyà ràn ẹ èwo lè léyìí <laughs> peter odi ṣe rí nù. àní alo da ọ̀rẹ́ fẹ́ ẹlòmíì tó gbọ́ yóò kú gbogbo àwọn eléyìí gbogbo tí ò da làwọn máa ń wọ́n kó da <laughs> èyí tó bá wá da ó ní kò da alẹ́ ẹ̀ tó gbọ́dọ̀ yìí ní ti mọ́sálásí Fatima wọ́n yẹn tó lọ para adìyẹ sókè sóbi ìyá rẹ̀ tó fi ọyá yẹn lé ju ẹ tó bá yà rẹ̀ tó mọ́sálásí bá ọ̀rọ̀ burúkú wọn nù wọ́n yóò fọ́n lè jẹ aburúkọ yìí. wàláì ọba tó ti ọba tó lẹ́sìn ibo ti gbé kalẹ̀ nù. aburú bídíà kúkúrú kúkúrú burúkú pọ̀ jáì. ọlọ́mọsọ̀bà tún àwùjọ yìí ṣe pẹ̀lú tawhid àbí ká láwọn àfa àtúnṣe tí wọ́n pọ̀ tí wọ́n sì dúró òun náà tó lè fanu wa tó bá ti yé gbogbo wa ṣe ń jẹ wa dé. àwọn tí èyí tó yára bá kan tí yára kan mọ́tẹ́yìn. ẹgbẹ́ gbogbo àti dá tó ẹni bí bag of price hmm? ó ṣe o àlẹ́ bá a ti rí nípa àwọn kò tó bẹ́ẹ̀ bí change ẹ́ eh? tọ̀ wọ́n ní December àmọ́ ara báàgì naira ó ti dé. After the month, kọ́dà ní December ara mọ́tò ní twenty thousand ìṣe àlọ́ àbẹ̀ bá ṣéǹjì <laughs> àwọn afẹ́ràn adẹ́ni ah, ìyẹn ti nẹ́sọ̀ àdìsí yẹn mọ́ wọn lánàá ibi sọ̀sánlá bẹ́ẹ̀ bá lọ kọ́lọ̀ àkóyáwó yẹn padà kò ní í padà padà kẹ́ ìpìlẹ̀ kí ni ìpìlẹ̀ náà. àkìtàbù àsúnà fẹ́ ṣíkà yín ìgbà tí ẹ fẹ́ dìbò fún Buhari wa ẹ̀ tún èwo la tún já sí ìtàwé dì náà ni o sáyẹ́tì náà láti ń bá lọ lọ́yọ̀ Buhari bí ìgbà pé wíwá ibà ti wọlé báyìí <laughs> ẹni bí ẹ sábà wọlé ẹ sábà ibà ìwọ ẹ sábà yàtìgbò yìí sẹ́kìbà ìwọ lé wọ́n wá wọlé lọ́dẹ sí àwọn àfa àtàwọn àṣẹ wá sí pé ẹ dìbò fún mùsùlùmí àwọn àṣàbákò kẹ́yìn tẹ́tí wá sí wáyà bá kẹ́yìn tí a ti òfò àwọn aráabí lè tẹ́lẹ̀ àgbàpé àwọn aráabí èmọ́dúnwó tí wọ́n ah, náà jù báyìí lọ àmọ́ bí tọ́lọ̀ ní ibi change wa lọ́nu bá a di lọ́nà ọba tó wa máa ní àmọ́ tá a bá wá yí padà tá a dúró ètò ọlọ́run tàbí Muhammad ẹ̀rì a mọ̀ra bag of rice bag of rice five hundred naira inshallah ah wọ́n lè ṣe bí àwìn wọ́n change sọ pé Saudi Arabia wọ́n lò mí ò dá kan mọ̀ five hundred naira a lè rà ibi Saudi Arabia ìbábẹ́ sọ́mọ̀ kan lájọ wa béè lọ́wọ́ mi kí làwọn ń ta òní. ẹja kọ́ bẹ́ẹ̀ láti bẹ̀rù kí ni wọ́n ní Saudi Arabia àwọn àti ní àtijọ́ ti bẹ́ẹ̀ tàwa pé àwọn ò ní nǹkan yẹn. ẹ rí i pé wọ́n lépo àwọn náà sì lépo. àá bọ́n bá ní góòdù àwọn náà ní àwọn ọ̀pọ̀ nǹkan táwọn ò ní. káwọn afẹ́ gbin ordinary flower lásán kì í ṣàgbàdo àbí káwọn wá ra èèpẹ̀ nílùú tẹ́ẹ̀ tí máa ń gbé nǹkan tí máa ń gbin nàìjíríà yìí wọ́n á lọ fi gbin fúláwọ́ bẹ̀ àwọn ò lè dáko fún ò lè dá ìlú ṣe dáko sí àbí kan lọ ra èèpẹ̀ tí wọ́n fi gbin yẹn gan ẹnìkan lọ mọ́kànjọ́ kan ẹ pé kálukú sàròyìn tó bá rí tó bá jẹ́ ìmọ̀ pàlágbà tó ń wo de wà láì mọ́ àgbàdo òjò ní mọ́ká àgbàdo òjò àgbàdo tútù ó lè àwọn nǹkan táwọn ò ní táwọn ò ní táwa ń lò pọ̀ ẹ wá jẹ́ àpọ̀ wọn nineteen eighty three nineteen eighty three Dr. Akorede abibahulọ wọn gbà táwọn lọ síbẹ̀ gbà táwọn kọ́ lẹ́kọ̀ọ́ táwọn lọ kẹ́kọ̀ọ́ mẹ́nu wọn ní gbà kí ni tó da ju Nàìjíríà picnic Nàìjíríà kí ni kì í wọn jẹ náà picnic picnic the best thing. wọ́n nígbà náà ní nàìjíríà wọ́n ń kọ́bọ̀ ah, wọ́n ń kọ́bọ̀ wọ́n eré ìgbìmọ̀ ọmọ kọ́bọ̀ dem boys wọ́n kọ́bọ̀ kan 1983 wọ́n ní eh? ẹni kí ni ah, sọ́rí o wọ́n kọ́bọ̀ nira kò sí wọ́n kọ́bọ̀ nira lóòótọ́. wọ́n kọ́bọ̀ kọ́bọ̀ kan kí n sàlàyé kọ́bọ̀ kan fún ọ wọ́n tí ò yé nínú ten naira ten naira lókùnrin sí ah, eh, five naira kọ́bọ̀ fifty láàrin five hundred ni eh? èmi náà mọ ẹ̀ẹ́n eh, fifty kọ́bọ̀ fifty nínú five naira ẹ̀ta ẹ̀ẹ́. ok ah ìyẹn wà sí wa kó lè bá yí wa rárá ni o nínú kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀ kan five hundred naira tó kéjì ní wárí ah, àbí a five naira bí a wà rí five hundred kọ́bọ̀ nínú five naira five hundred kọ́bọ̀ ayé pé nígbà yẹn bí ẹ bá ní five naira yóò ra picnic five hundred kò tó bẹ̀rẹ̀ owó kò tó bẹ̀rẹ̀ owó mílíkì ẹ ti yánu ah, ah. gbogbo àwọn tó gbogbo àmì gbogbo ní ẹlòmíì ò ní ti máa ń lọ nínú lórí ìjà rẹ̀ wọ́n á níjà yẹn ní Saudi wọ́n ta ní one riyal wàláì dọ́kítọ̀ ló sọ fún wa bẹ́ẹ̀ wọ́n ta ní kíni yìí one riyal nineteen eighty three wọ́n wá 2002. thousand and two nígbà tí wọ́n ti parí tán wọ́n láwọn lọ ní two thousand two two and two ni wọ́n ta picnic bí àníjà náà seventy naira sáà ní seventy eighty naira náà tàǹgbà ní two picnic wọ́n nígbà yẹn èèmọ̀ ni pé kèsì kò ní one real ní sọ́ọ́ nígbà náà. after ẹ pé twenty years tó lè báyìí gbogbo wa lẹ́yìn ogún ọdún. ẹ wá wo seventy naira tá à ń sọ yìí tán ra tíkìtì kan ẹ wá já wo epo pẹ̀lú lẹ́gùn owó àǹgà náà. tẹ̀sán bí wọ́n fẹ́ dá pọ́ọ̀tù ẹ̀ dẹ́kun seventy naira ló dálẹ̀ tí ó kù gbogbo mọ́sálásí yìí ṣé o fẹ́ Didi dílà picnic kí ló fà wọn ò ṣe ìlérí bọ́ ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sá burú báwa ṣe ń dàgbà sókè sí nàìjíríà là ń burú sí ẹ wo gbogbo àwọn afá gbà náà ẹ jẹ́ àgbẹ̀ láti di àwọn afá ẹ wo àwọn afá tí wọ́n bẹ́ngbà náà bọ́ ti rí ẹ ti mọ̀ ti rí àwọn afá ní báwùjọ jẹ́ o bẹ́ẹ̀ bá rí àwùjọ tó bá da ẹwù àwọn àfa bẹ̀ ẹ lọ wo Saudi Arabia báwọn àfa wọn ti rí lójú kọ́rọ̀ wọn rí báwọn. ẹ wò bàtà ń sọ yìí ọmọ ekele àwọn náà bá nígbà tá a dá ìfà ẹwà gbàgbọ́ ti tẹ̀lẹ̀ bí ẹ bá gbé ẹwọ ẹwọ ẹwọ ẹwọ tẹ́ ẹ kí ẹ máa sun ẹkún ẹwọ bísà tó wà ń bẹ̀. àti kọ́bọ̀ wa àti rìyàl àti dédé nígbà náà one rìyàl. ẹ ò gbèsè yìí lónìí ẹ àwọn àfa àtà níbà lóòótọ́ o kìí pé àlè tí wọ́n ló ń bí díà ẹnu tí wọ́n rí mọ bímọ wọn ti rí njọ́ náà àwọn ò gbọ́dọ̀ pé ànábì sọ̀rọ̀ àti kan lónìí tẹ́bá tí tí ń dáhùn yẹn lóhùn pé à ń ṣáájú fáwọn mùsùlùmí wọn ti rí náà ni wọn ò rí ní haramu ni èyí tó máa fi lọ àwọn dòdò rí ẹ̀ máa wá èédú sáàtì mọ́tò náà gègèrè yóò á lé edu fún ọba dèrè ọ̀fẹ́ kọ́ mu àwọn tó bí dé bàbá láwọn ṣe jáde àbíjọ náà ní tó bí tiwọn nù ẹ lérí tó bá débi pé nípa ìṣètì ẹni sì adìẹ ni o ẹ lérí tó bá débi ẹgbà náà nísìnyí afáàmì ló dìde èèyàn nísìnyí àfa ń lò ya rẹ̀ ọmọ tuntun àfa ń lò à ń burú sí ni bá a ti wá bá a ti wá ń burú sí ni níbi ìgbàgbọ́ ọlọ́run ọba wa ìbọ́lọ́ ọba lò bẹ́ẹ̀ làwùjọ yìí ń burú sí. gbogbo ẹni wọ́n ní trust nínú Bukhari president wa la ń sọ o wọ́n ní trust nínú rẹ̀ wọ́n dẹ̀ bìrì kò lè ṣe kò sí ẹni tí ò ní lórí ẹ̀ gbogbo orí ẹ̀dá tọ́nà bá da aláàmọ́ náà ni ẹ̀rọ àwọn tán bá lò àmọ́ change change tá n pariwo nìkan change àwọn bá ti lọ́wọ́ wá change lọ tá a bá fẹ́ change irú tó ń fẹ́ wọn ni àwọn bá àbíká náà change kọ́ máa sábà táwọn jọ yìí sí jẹ́mọ́ ara tàwọn ìdí náà nù bí tá a bá táwọn fẹ́ ìdíwájú ọ̀rọ̀ nípa mu kò sọ́ọ́ ti táwọn fẹ́ àwọn nǹkan tí máa ń dí tàwọ̀hídì kù àwọn là ń sọ lọ́wọ́ táwọn òfin ba tàwọ̀hídì jẹ́ ẹ̀kú tíra yìí a máa ń sọ wà pé náà dáa púpọ̀ ó ti kọ́kọ́ sọ nàwa kédu àtàwọ̀hídì àwọn nǹkan tó lè ba tàwọ̀hídì jẹ́ tó bá ti kó sí kan náà àwọn eléyìí ó ti gèdè nínú afa ṣàlàyé ẹ gbogbo àlàyé tó ṣe kò tayọ nǹkan mẹ́ta ashirikul akbar alikuful akbar wànífàákù al-i'tiqad ẹ lọ fún wò. gbogbo nkáfà ni máa ń ba ìsìláàmù yàn jẹ́ tó lè ba tàwọ́fíìdì jẹ́ ojú nǹkan mẹ́ta náà lọ. gbogbo àlàyé àtọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn àrí mú wá àyà Kùránì hadithu àwọn àfáyẹ̀sì lé nǹkan mẹ́ta yìí náà. bàtà wọn fẹ́ sọ mọ̀nkìsọ́ ti tàwọ́fíìdì àwọn nǹkan tí kò lè ba tàwọ́fíìdì jẹ́ látara títí tiẹ̀ àmọ́ ìmánu wọn ti kí nìyí yóò dínkù àwọn náà ń kà lọ́wọ́ wọ́n wá kà fá wọ́n ti wọ́n fọwọ́ kà dérí àlùbídà àkídà alùsùnà àkídà tó alùsùnà àlùbídà kò sínú nàwákìlù tàwọ́fẹ́ ẹ sì lọ gbogbo àwọn àfa tí wọ́n máa ń sọ tó gbé ní jáde kó olùsùlámù nàwákìlù tàwọ́fẹ́ àfa ibùdó tẹ́míyà ni. Muhammad bin Abu Wahab ni gbogbo wọn kò sí tó sọ fún wa pé bíbí alẹ́sìkè nìyí ńbẹ́ńbẹ́ kò sí kò sẹ́ tó sọ fún wa tó fi dénà tó fi dídí àwọn àpá tó níta ń bá lò gbogbo wọn pátápátá bíbí àwọn tí wọn kà fún wa tó sàwé ibi tí wọn tó mọ ibi kí ni mùsùlùmí pé a tó bá sin kaba yìí ó di tàfẹ́ yìí tó bá sin kaba yìí ó di tàfẹ́ yìí. abadebe náà afáàtì wa kó àwọn ẹ̀rí wa tí ń sọ fún wa ni pé àlùbídà aburú ni gbogbo ẹ̀ kó kó àwọn ẹ̀rí wa aburú gbogbo ẹ̀ ó jẹ́ sọ̀rọ̀ débi pé àwọn táwọn ní pé tàwhídù kò àmì bídà kò gbẹ̀yìn jáde kó ní ìsìlámù wọ́n tún wá ń sọ bó ti burú tó tabali gbẹ̀yìn jáde kó ní ìsìlámù ó yàtọ̀ sí ordinary ẹ̀sẹ̀ táwọn mọ̀ pé kéde báwọn náà fẹ́ sọ pé wọn á jẹ ju bíbí alẹ káwọn ẹgbẹ mọtò bíbí àkọ ó yàtọ̀ sọdínárì ẹsẹ òun tún lágbára gan bí ẹ bá ń sin ìlú ko bíbí à wọn ní rìn ìlú kúkúrú nù torí pé ba lọ bí pé ìtọ́nà ọba tó ṣe ní àrọ́ọ̀mù ọba ẹ̀sọ́ tẹ̀ ẹ̀ àwọn ẹ̀sẹ̀ tọ́nà ọba ní àwọn ẹ̀sìn tọ́nà ọba ní haramu ni ẹ̀tọ́ ni kéèyàn fi sin lọ ìfẹ́ ní haram ni ká fi sin lọ ìwọ́n kan fi fi pé ẹ̀tọ́ ni ká fi sin lọ ọ̀hún sọ tó jẹ́ haram di ẹ̀tọ́ nu ìran kúkú sí lẹ́yìn ni. <coughs> so kéèyàn gbọ́ yìí dáadáa bàtẹ́ nìkan wá fàlà sí tíra fún ọ báwa fi ń ta nípa fà ti sọ àwọn ọ̀rọ̀ níbi tíra yìí náà yà gbé fún ọ pé kọ́dà tíra tẹ́ ń ta bá sínú ẹ̀gán àfáàyẹ gan sọ pé bídíà àti síríkù kẹ̀kẹ́ náà ní tíra fàlà sí fún ọ fotokọ́bì ẹ̀ máa gbé káàkiri ẹni lómìnà tó ń ti dá kàmọ́ pé odidi sí àwọn ẹgbẹ́ wa kárí ẹjá lọ alájú bẹ̀rẹ̀ kí ni sọ. gbogbo àwọn afáàtì wọn parọ́ wọn pé wọ́n ní dídí àti síríkù àti kókò kankan náà ni wọ́n ti mọ́rọ̀ wọn nù. ọ̀tọ̀ ní tíyàn fẹ́ sọ bíyàn sọ pé ní dídí a ó nínú tí ó burú ju nínú iṣẹ́ tó ṣe sùn tó lẹ́ tó nífẹ̀ẹ́ sí jù nínú tẹ́yẹ̀ pé bíbíà ó ní agbára púpọ̀ ju àwọn ẹ̀sẹ̀ yòókù lọ òun àwọn àpàlà sí fún ọ. ìdí tó fi yẹ́bi lágbára tó fi lágbára jùlọ àwọn afáàbí sàlàyé ń sàlẹ̀ wọn wà ní kabi táwọn àbálà kò ní pàlà sílẹ̀ fún ọ wọn wà á kàbí ẹ́ ó tọ́ ni o ìsásùlẹ̀ rí o ẹ̀rí kàn èyí fẹ́ rí o ìsọnù nígbà ni afáwọn afẹ́ máa mú inú àwọn àpẹẹrẹ dídá wa wọ́n ní bídíà ó pọ̀ gan o wọ́n wá nínú àwọn tí àwọn kọ́kọ́ mú àwọn ẹ̀rí wá nínú ẹ̀ wọn náà alibidi atu alibidi atu le wúlá àtàwásùlù alibidi àyìnà àkọ́kọ́ ìran bídíà táwọn fẹ́ mú àpẹẹrẹ rẹ̀ wá ó ní ìdá àyìnà a ti sọ tó máa tàwásùlù fúnra wa nígbà ẹjọ́ nínú èdè ó ní ataqarrubu ila shay'in bi shay'in ọfẹ súnmọ́ nǹkankan kódà bó ti yàn lọfẹ súnmọ́ ìmọ àti lágbájá ọfẹ súnmọ́ lágbájá bóyá torí kàkà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí mo fẹ́ gbà bóyá tó bá súnmọ́ lágbájá èmi náà fẹ́ níyì látà súnmọ́ rẹ̀ torí níyì ni mo fẹ́ súnmọ́ lágbájá tóró lówó ni tí bá súnmọ́ nínú ra wọn lówó súnmọ́. èyí nǹkan kan lọ́ọ̀sẹ̀ tí o dégé nìyí tí o lọ fi súnmọ́ ẹni yẹn nǹkan kan nìyí ó ti kí o fi súnmọ́ nǹkan lè náà lọ bí ẹ fẹ́ lówó ọ̀ọ́sì kankan síwájú ni. nǹkan tí yẹn ti síwájú tí yẹn fi súnmọ́ ẹni gangan òun náà pè ní àtàwásù ila shay'in bi shay'in eléyìí ń méjì lábáwá nù báwọn afábá mú ìtumọ̀ wá méjì lábáwá ìmọ̀ ń fẹ́ láti lè fi súnmọ́ wa èròǹgbà ṣẹ̀ríà nípa nǹkan wọn ni wọ́n ní àtàwásùn nínú ṣẹ̀ríà méjì ló pín sí gbogbo àwọn eléyà ti sàlàyé nígbà ẹjọ́ bọ̀ ká fún ká tún yàn papọ̀ wọ́n ní àtàwásùn méjì ló pín sí àtàwásùn àm àti khas èwo ni àm general tawassul wọ́n ní pé wa huwa at-taqarrub ila Allah ta'ala بالفعل المأمورات bí ìbá ló ń fẹ́ súnmọ́ lọ́n ń fẹ́ súnmọ́ lọ́n mo fẹ́ dẹni ọlọ́run ọ̀nà wo lọ fẹ́ fi dẹni ọlọ́run tó fi súnmọ́ tí mo fẹ́ súnmọ́ ọlọ́run àti kí n gba ọ̀nà tá ànábì Muhammad gbà tó fi súnmọ́ ọlọ́run kò sí bìrì bìrì bẹ́ẹ̀ pé mo fẹ́ súnmọ́ ọlọ́run ọba mo fẹ́ di wòlíì ọlọ́run mo fẹ́ dẹni ọlọ́run ànábì ẹnìkan ọlọ́ba ànábì yìí kánábì wa ni lọ fa iṣẹ́ báyìí lọ fa iṣẹ́ báyìí tó bá ti fa iṣẹ́ yìí kò gbọ́dọ̀ já o kò gbọ́dọ̀ já o ọ wá ṣe fún odidi forty days ọ ní rí sámà ànábì sọrí sallallahu alaihi wasallam. bí wọ́n bẹ súnmọ́ lọ́wọ́ ọba bí fíìlì àmúrọ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba pàwọ́ láṣẹ ṣíṣe rẹ̀ òun là máa ṣe ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí wàtárùkùn muharọ́mà àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba ní ká filẹ̀ ká máa ṣe wọn haramu ní ká fi wọn lẹ̀ kọ́dà nù ẹ̀ nà lọ bídíà àti ká filẹ̀ ilé ìwọ̀n pé tawassul am kọ́ọ̀sù rẹ̀ wá ní òní tá a fẹ́ sọ̀rọ̀ lé ní gangan nta gbàlérò pẹ̀lú àtàwásùn àlùbídàáì nta gbàlérò pẹ̀lú ẹ̀ ó nìkan ti pẹ̀lú tàrífù tàwásùn ní am ìtumọ̀ rẹ̀ ní kọ́ọ̀sù tàrífù kọ́ọ̀sù ó nà bíbáàbí àdùn nípa ọ̀rọ̀ àdúrà ni ó ní tàwásùn kọ́ọ̀sù èyí tá a fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ tá a níbi bí a ti wọ̀ yìí níbi àdúrà wọ́n lòun ni kó jásí pé ẹni tó fẹ́ bí ọlọ́run ẹni tó fẹ́ sàdúrà àyìnyẹ́ bùkúra ṣe kó dárò kan kankan ìdùn áhìhì níbi àdúrà tí ń ṣe kó dárúkọ nǹkan kan nǹkan tó mọ̀ pé tóun bá dárúkọ nǹkan yìí ọlọ́run ó sì tóun fẹ́ yóò ṣe fún un sápẹ́ ní tàwásùlù ni kéèyàn ti tàwásùlù ní àdúrà ìtumọ̀ ẹ̀ ní sókí tí ó fi yé wa lédè Yorùbá wa oníká bẹ Ọlọ́run pẹ̀lú nǹkan kan tá a mọ̀ pé tá a bá fi nǹkan òní bẹ́ẹ̀ tá a bá fi nǹkan yẹn bẹ Ọlọ́run yóò ṣe nǹkan tá à ń fẹ́ ṣe fún wa báwo la ṣe á lè mọ̀ pé bí bá fi nǹkan báyìí lẹ́lẹ́ fi bẹ ọlọ́run tí ó fi ṣe sẹ́ǹfẹ́ tí ó fi ṣe fún yín kò sẹ́ni tó lè sọ yìí fún wa o tó jẹ́ àmì Muhammad lọ. Ànábì ni ó sọ fún wa. Ìbẹ́ bá bẹ ọlọ́run ẹ fi nǹkan báyìí bẹ́ẹ̀ ẹ fi nǹkan báyìí ni ẹ fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi nǹkan báyìí bí ọlọ́run iṣẹ́ ń fẹ́ yóò ṣe fún yín ọlọ́run ọlọ́run ni ànẹ́bì ló mọ yín o torí ànẹ́bì mọ ń tọ́nà ọba ń fẹ́ bí ẹni táwọn náà ti mọ̀ náà ni sọfẹ́ gba nǹkan náà lájì ni tó rọrùn ni pé sọfẹ́ rí gbà ọ̀rẹ́ wọn ti ń bẹ lókè odò ni lọ́pẹ̀ wọn. torí ẹ ti fi pé pé alájì òní kọ̀ sí ọ̀rọ̀ wọn lẹ́nu afọ́bọ̀lá kan wà lájì ní ah tó wá fẹ́ ṣe báyìí báyìí ní bá da sọ̀rí kọ́kọ́kọ́ dá tó ná alájì fẹ́ràn tó kọ́ni dá tó àbúránú gbá sí o wá sí kàmá sí kàmá tó máa ń kárùn tó máa ń jẹ́ lọ́wọ́ ni máa sọ fún ọ̀fẹ́fà lájì tó <laughs> ti mọ alájì nù ká ló wá mú ọlọ́run ọba tó bá jàmá ká ló mú ọlọ́run tó bá tó mọ̀ pé tọ́nà bá ń fẹ́rẹ̀ tẹ́lẹ̀ gbàǹkan lọ́wọ́ lọ. wàláhì àmì muhammad ee fàtẹ́bì òní ẹ̀sì jàre àwọn ajá náà ti àgbà. tẹ́fà gbọ́n táwọn èèyàn ń sọ ń pa bíbí ọlọ́run lónìí láàmú fi ń sọ fún wa pé wàláhì àwùjọ yìí dọ̀tí púpọ̀ ń wá ń dọ̀tí sí i. ń àwọn ń sún fi wọ́n láwọn ò ti gbà pé wòlíì ọlọ́ káwọn tó lè gbà pé wòlíì ni ọ́ ìtọ́lọ̀ ọba ò bá fẹ́ ṣe ó dijọ́ bá gbà lọ rẹ̀ ń ta wàláì wọ́n máa ń dáṣà pé àwọn sàtọ́nà gbàǹkan lọ́wọ́ lọ bìláìdà àbí ojú ọ̀rọ̀ láti gbọ́ ọmọlé lérò pọ̀ ọlọ́run fẹ́ ṣe ni àwa sàṣì wọ́n ti máa ń ṣùgbọ́n àwọn ẹni sàfihàn lóòótọ́ kọ́ra àwọn yẹn ń sàfihàn lágbáwá kaná sí dáadáa yìí náà wọ́n ti fògùn bá wọn wọ́n fi gbẹ̀rù lọ́wọ́ sáwọ́dá sáwọ́dí wọ́n tún gbóró wọn ẹ̀sìn nǹkan àwọn àdùsù náà afá àti ẹ̀sìn lọ sáwọ́dí wọ́n ń fògùn bá lágbáwá sọ̀rọ̀ wọ́n sì gbóró wọn láwọn àdìyàn ló burúkú àwọn nǹkan bá dé pé lónìí pé ntọ́lẹ́ fi rí nǹkan gbà lọ́wọ́ ọlọ́run kẹ̀yìn sọ́nà ni abẹ́rẹ́ òtítọ́ wà sí orí nígbà tí wọ́n á rí wọn nǹkan báyìí sọ̀rọ̀ náà. bọ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run tọ́lẹ́ kó ṣe fún ọ kọ́kọ́ kẹ̀yìn sí iná tọ́ bá kẹ̀yìn sí wa fún ọ gbogbo aláṣẹ máa pé kẹ́yìn sọ́nà ó ti yé wa kìí ṣe kẹ̀yìn sí báyìí ntí o ìtumọ̀ hm. kẹ̀yìn sọ́nà ọ̀nà ntí ò fẹ́ ṣe fún un wà tọ́lọ́ ẹ̀ dọ̀tá wọn bá ń lágbájá àti lágbájá wọn àti kẹ̀yìn síra wọn kí èsì mọ́ rẹ̀ wọn dọ̀tá nù bẹ́ẹ̀ bá ṣe pé ọ̀tọ̀ ọlọ́run kó ṣe kúkúrú pẹ̀lú ọlọ́run ntí oníkíyì bá ní ẹ ṣe nu àfa náà sì nìyẹn òní bẹ́ẹ̀ sì dé wá sí wọn yóò ilẹ̀ ó fàyà nù káfa máa sọ bá lẹ́nu kẹ̀yìn sọ́lọ̀ ìwọ́rẹ́ nìkan kó ráyé kó rí ayé báyìí kó akọ̀lù sọ́nà kò rọrùn kódà bí ò bá fi ọ̀nà haramu tí ò fi wà kì í rọrùn mọ́ kì í ṣe gbogbo àwọn tẹ́yí tó lówó ni wọ́n wà lọ́nà haramu àmọ́ pọ̀lọpọ̀ tó bá wá dún lówó tán ẹ̀rù tí máa ń bá omi èèyàn kó tó lówó ẹ̀rù tí máa ń bà á ó pọ̀ ju ẹ̀rù tí máa ń bà á lọ tó bá lówó tó kọ́ tó tó nìyí kó mọ́ dòlò sí gbogbo ibi tó ti fi máa ń sóòrìn dé ẹ̀rù tí máa ń bà wọ́n ní ní máa ń ju ẹ̀rù kan lówó lọ sábà ti wá ẹlẹ́bí lẹ́lómi yóò rí owó halali yóò á di pé ní à níta lówó dé yìí olóòtú ọ̀nà halali ni o àmọ́ ẹ bò láti níbi di olówó àná yóò ti wá gbàgbọ́ pé yóò ti gbàgbé pọ́ náà ọba ló sọ̀hún dolówó òní yóò wá lọ pọ̀ ṣe tá ní wíwá wá tó dọ̀wọ́n tọ̀hún wà ní pọ̀ máa pa màálù máa pa àgbò lẹ́fún ara wọn lówó mi àfi là ń sọ fún ọ lóṣooṣù àgbò kankan. tó mọ́ lẹ́nu. ẹlẹ́sìn ni ẹlẹ́sìn ni bó ṣe lówó tó ó ní ẹ̀sìn. ó ṣooṣù kò ní wọ́n pa àwọn àfa ó sì pàgò ọlọ́run sàwọn wa àwùjọ yìí ti bẹ̀rẹ̀ tó púpọ̀ ẹni tó fọmọ ní wàá yára yóò múra dán yóò múra dán o ẹni tó fẹ́ fọ àwùjọ yìí mọ́ yóò múra tẹ́tí pọ̀ àmọ́ra wọn kọ́tọ́ para yìí ni wọ́n wọ́n mọ̀ tẹ́tí pẹ̀lú àwọn ọgbọ́n èyí tẹ̀ ń sọ yẹn dá dúbà yìí náà o wọ́n ti ń bínú o bínú bó. àwọn náà ti fọ́ọ̀mù dẹ́rù báyìí ọ̀tọ̀ ń sọ yìí dá dúró ala rí sẹ́tì nìyẹn láwùjọ yìí ẹni tó fẹ́ wá sẹ́tún àwùjọ yìí ṣe ó gbọ́dọ̀ gbìyànjú ìgbòho ní kútẹ́lẹ̀ wọ́n yé dẹ́rù kú níta àwọn afájú kọ́ yé wa nu àsìkò rẹ bí o bá tó wọ́n lè mú ọ lọ kò sí tọ̀ níta àwọn afájú kọ́ yé wa nìyẹn básìkò ni ẹnu ẹ̀ pọ̀ ẹ dákun ẹni tó wọn òkú kó bá kú àbí àfẹ́ wá sí nìkan ni màá kú kékeré ah, wàlẹ́ àwọn ọmọ gbọ́ ni àwọn tí wọ́n gbà pé àìmọye ẹni tí ọmọ òjò tó kún mọ́ ẹni lọ́pọ̀ náà bí ọmọ òjò tó kú ẹni lọ́pọ̀ náà èyí táwọn apá àjòkó yára nìyẹn ó ní tàwọn ìdí tá à ń sọ yìí tá à ń sọ rẹ̀ ìjọba ibi tá a ti wá lọ ká tó wá lẹ́ni tó yẹ pé ọ̀nà ṣe ìtọ́nù ló fi wá owó tó fi wá ní owó ni ìgbà tó wá ní owó tán lọ́nà ṣètọ́ ni ẹ wá ní ọ̀nà tó kó rọrùn wẹ́ni ẹni tó ń lọ́nà tà láàlí gan tí ò kówó ń parẹ́ ọ̀nà èṣù ní máa ń lọ. gbogbo àwọn nǹkan táwọn ṣe gba nǹkan lọ́wọ́ ọlọ́run kò dídì kọ kẹ̀yìn sọ́lọ̀ kó tó ṣe fún ọ wa kí lálẹ́ fi bí ọlọ́run

wọn ni mo sasi ni ọwọ agbọba ọmọ mi tó hàn ni nǹkan náà àfa kan ọmọ lọrin ìdíso kan rẹ ó mọ kí ó bí i fún. ejúbà wù bàbá ẹsọ bàbá ẹsọ yìí àti ìsànù wa wọn máa ń wọ wọn pọjẹtì kí wọn bá yẹ. Umur Tepe, Umur to Umur Gote, A, Adama Tama, Adama Yama, Umur Ka, Isin Tabi, Umur Yama, tó wá gbọ́ bẹ́ẹ̀ ṣe fún yóò sọ mo fẹ́ kọ gbọ́ pọ́ǹtì mi yé ni o pẹ̀lú ti lókè ti lọ bá ọlọ́run bá mi. ẹ̀yin sàtọ́nà lẹ́nu ọmọ nàìjíríà náà yìí sì fojú ìhìn mọ̀. gbogbo àtàn kó bá wa nù àwọn àfa wọn ọ̀bọ̀ burúkú ti ń lọ sánmọ̀ nù ní ti ń wá láti sánmọ̀ sí nàìjíríà ni òfin dáa kí ẹ máa sọ bá láwùjọ yìí ẹ sàtọ́nà náà ẹ kẹ̀yìn sọ́nà ẹ bá kẹ̀yìn sí ẹ wà gbàtẹ́ngbà jọ̀mọ́ ọ̀rọ̀ àkúrò àtàbádébẹ̀ bí ẹ bá yàn nílùú káwọlé ẹ mọ́tò yìí káwọ gẹ́ẹ̀tì ẹ ẹ gbogbo bàtà bá ti ṣe prógámù lórí rẹ́díò fẹ́ kọ́ àdúrà ni láàyèláyè tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lọ. Tati. Ìgbà bẹ́ẹ̀ kọ̀. Tẹ́lifẹ̀ yìí wọ́n á lè pè kálọ̀ tó ní sẹ̀rọ̀ ni three days nítorí mo gba kọ́ọ̀lù mo pè yín lójú ní ènìyàn ọjọ́ ìjọba kọ́ fún wa. lẹ́yìn mú àgbákò táwọn àáfàá tí wọ́n ń sọ̀rọ̀ àdúrà lérí rédíò lórí tẹlifíṣàn tí wọ́n ń sọ̀rọ̀ àdúrà ní ọ̀nà àánú ẹ fi mọ wọ́n ti ń gba báyọ̀ ẹ lọ́nà àánú lọ́sọ̀rọ̀ yàrá yẹn lórí àdúrà wọ́n sì gírí gbogbo tí máa ń wá láti òbí wa yìí àwọn ọmọ ẹni ń sọ ẹlòmíì gan ará àdúgbò yìí gan ni báwọn fẹ́ mọ́mọ́ fatima ni ah, àwọn ẹlẹ́ni wí. wàhálà kò ní gbà tẹbi bọ́ọ̀lù kan bẹ́ẹ̀ ládùúgbò wa gbà yìí oní ọdún yóò fọwọ́ pé oúnjẹ òkú ọjà oúnjẹ òkú ọjà ó jọ abdulrahman dókítà kakuri sí lórí oúnjẹ òkú gbọ́ fúgàmù yẹn ó dé ní ọ̀rọ̀ àfáwọn náà ló sọ táàfáwọn àfáwọn ló sọ ni yóò sọ sí ọ̀rọ̀ síbi rẹ̀ ìwọ́n àfáwọn náà ló sọ ṣe rí ọ̀rọ̀ wá sí ẹbí sọ ó ti àǹfààní ó ti àkàn ẹran bínú káfẹ́ yá díẹ̀ ó ní sísá yìí ilé wọn wọ́n ti jábò lórí ẹ̀mí wọ́n á ní níta àfẹ́ kọ́ máa lò skáàpù ni kọ́ máa lò tó bá ti ọlọ́run kò léyìí wọ́n á ní skáàpù ni kọ́ máa lò skáàpù ni lò tí máa ń lọ léèwé ó wà pẹ̀lú kan ó ti ní sọ jábùlé àwọn yóò já láti bẹ̀ lọ́lé ìwé tó bá darí nínú bá ta ó wá dijọ́ nínú àwẹ̀ wọ́n wá gbé alájà òtíọ́ àwọn agbéyànjọ́ náà wọ́n á ń sọ̀rọ̀ nípa àwa mùsùlùmí bí a ti máa ń fi ẹ̀sìn wa pamọ́ gbogbo tó bá dé ẹjẹ́ káà pé mùsùlùmí ni wọ́n ó wá sọ. ọmọ ọmọ ìjáàbù kọ́lá yóò bá ju ẹbọ tí yóò bá ju ẹbọ mi yìí lọ bó ṣe kó tẹ̀jú ẹ̀ nù sí sáárì. àwọn ìyá ọmọ yìí àtàwọn àbá rẹ̀ àwọn náà wọ́n wo programu yíjọ náà gbogbo ọ̀rọ̀ tí alájà fúnjọ náà ó mú fún wọn gan. àwọn àfọwọ́n pé ẹ wo olùjáàbù ti ẹni tí wá sí ìwọ. àtàwọn tí ń lo tẹ́lẹ̀ àtàwọn tí wò ló tẹ́lẹ̀ wọ́n á kójà fún ọ ní kálọ̀ra méjì méjì àwọn mẹ́ta ọlọ́sẹ̀ tó ti mọ́tò náà yọ náà ẹ̀rọ àǹfààní àwọn ẹ̀tìjú pé wọ́n bá rí ẹ̀rùn gangan pé ara wọn náà ní tẹ́kùn onígbọ̀rọ̀ rẹ̀ idan anabi sallallahu alaihi wasallam òun la máa retí kó sọ fún wa pé àwọn nǹkan tá a lè fi bí ọlọ́run tí ó fi ṣe fún wa tí ó fi ṣàdúrà fún wa lẹ́yìn ànábì kò sí tọ́nu nà ẹni tó bá sọ ó gbọ́dọ̀ rìpọ́tù ànábì fún wa ni fẹ́rẹ́ kùn sí ẹni tẹ́ sọ yìí fẹ́ ní ká ṣe níbi àdúrà yìí tọ́lọ́ wọn fi gbàdúrà wa sànàbì ló sọ fún yín ànábì bò yìí sọ̀rọ̀ ní sànàbì ló sọ fún yín kí ló burú bẹ́ẹ̀ bá a ti gbà á bàbá nù kọ́dà àwọn mi ò ní bẹ́ẹ̀ bá fẹ́ kájọ àyí gbà àti kẹ́ ẹ sá síra yìí kúlọ̀ àwùjọ gbàdì náà sí erékòdì rẹ̀ ti ké o. bẹ́ẹ̀ bá sí hàn náà kẹ́ ẹ fẹ́ mú àtẹríkòdì rẹ̀ ti ẹ̀yìn ò tí ẹ̀ rí kéèyàn máa hàn kó à ń lẹ́ni alátẹríkòdì ẹ wá nínú ìlú ni iná olóòdùn tí wọ́n ń lù ni ẹ̀ mọ́ erékòdì ni wọ́lá dọ́ọ̀lì àmì wọ́lá dọ́ọ̀lì ló parí sí àbí nùnù ni. tó parí nì ó làwọn fi wá bẹ̀rẹ̀ sẹ́kọ́ tí kò kéwú. Ah! àwọn àfáà ti wọ́n ti kíráìmù tó pọ̀ tó burú jáì tó bá dán olóhùn Saudi ó ti ní mínísírì o ikú ni o ó ti ní mínísírì àwọn àti Saudi tó fi dànù ó ti ní mínísírì tí ń mójútó yìí o wọ́n bá gbá àfáà mú ní ká máa pa á látọ̀rí kó di báyìí wọ́n pa á ní ní Saudi Arabia ó ní mínísírì fún yìí káwọn afá ń jẹun lọ. bẹ́ẹ̀ afá náà bá dúró dáadáa mínísírì wọ́n tán ẹ̀wà láì yára bí ẹ̀ ní tẹ́mọ̀ ní máa ń sọ́gbọ́ ọgbà wọ́n kàn wá mínísírì fún yín náà ní mínísírì ẹ̀yin náà wọ́n á kó síbi ẹ̀yìn àfà ẹ̀ ní ti yára bí mọ́ lóògì bí fẹ́ẹ́ dáhùn àti gbàtẹ́ ẹ̀dúró dédé ẹ wá ń jí àrámù àrámù náà kọ́ mọ́tò náà lẹ́ ń lò àti àfẹ́ máa lo fẹ́ǹsà náà ni òrí fẹ́ǹsà náà lò àwọn mọ́tò tí wọ́n ti náà tó ń lò ìyá méjì lọ fi ń jẹra rẹ ẹlòmíì máa ń ṣe jẹ́ra àbí burúkú yìí náà ẹ wá mọ́tò tó náà ń lò kò dájú mọ́tò àwọn tí wọ́n ń ṣe súnà náà lọ kò dájú náà lọ. Ah, ah, eh? èyí tó wá lò kò wọ́n náà ṣe ti ń lò tí wọ́n náà lò àwọn náà lò àmọ́ gbogbo àwọn abẹ́bí dára nínú mọ́tò ni gbogbo náà tí wọ́n ń lò ó èyí ò sì lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n ń lò ó mọ́tò kan ló fẹ́ kó wà láàbà táyì lára àti òní náà ká lọ sínú síra wọ́n ní wàtàwásùl ti asùlìhì yankosim ilà kìsìmì àfáàní pé tàwásùl tàbẹ́ sọ̀ nípa èyí nípìnlẹ̀ ọ̀nà méjì ló pèsè ṣẹ́gun mo ti sọ fún mi tàwásùl fún wa ní èdè Yorùbá tó fi yé wa kí mo pè é ntafi bẹ́ẹ̀ ọlọ́run láti ṣíwájú táfi bẹ́ẹ̀ mo fi máa fẹ́ méjì mẹ́ta wa wọ́n ní nípìnlẹ̀ méjì ló pín sí al-qismul awwal ìpín àkọ́kọ́ at-tawasul masrur tawasu tó yẹ pé ó bá òfin mu ó bá òfin ṣẹ̀ríà mu tíṣẹ̀rí àfọwọ́ sí èyí tá nẹ́bí fọwọ́ sí tọ́lọ̀ ń fọwọ́ sí ìpín kan nù. ẹlẹ́ẹ̀kejì ó ní àtàwásùn bídàáyì òun lè yí tá a fẹ́ sọ gangan tá a ní bíbí àlòun èyí tá a rà fún nínú alukuhan tá a sì rà kọ́lẹ̀ fún nínú ọ̀rọ̀ ànábì tí ká fi bẹ́ẹ̀ lọ́n ẹ̀wà alákọ̀ọ́kọ́ yìí wàhádà kìsù kìsù alákọ̀ọ́kọ́ yìí ìpín alákọ̀ọ́kọ́ ta lẹ́yìn tó bá ṣẹ̀rí àmú yashmul anwa'an kathiran àwọn nǹkan tó kó sínú ẹ̀ pọ̀ níranran yomkin ijmaluha fima yali àmọ́ bó ṣe pọ̀ tó tó fẹ́jú ó súnmọ́ ká pa gbogbo ẹ̀ pọ̀ káwọn ọ̀nà kan ká bírèkì jẹ́ pé bó ṣe wá pọ̀ tó náà yóò kó àwọn pípọ̀ rẹ̀ sínú akàkójọ pé lọ́nà báyìí lọ́nà báyìí lọ́nà báyìí alákọ̀ọ́kọ́ àtàwásùrù ila Allahi ta'ala bi asma'ihi wa sifatihi nínú àwọn kata ilá kọ́ọ̀lẹ̀ nínú tá a lè di ibi ọlọ́run tí ó fi ṣe ń tàn wá wa a lè bẹ́ẹ̀ ìyàtọ̀ bẹ́ẹ̀ bíi pé bẹ́ẹ̀ pẹ̀lú tọrọ bẹ́ẹ̀ pẹ̀lú fìkan bẹ́ẹ̀ o tó ti yé báyìí nísìnyí ìyàtọ̀ mẹ́mbẹ́ a lè fi orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ a lè fi tẹ̀ bó láti fi tẹ̀ lápèjúwe ọ̀ ń tọrọ kí ni ọ̀ ń tọrọ jẹ ìmà ọ̀sẹ̀hún ìmà kí ni wọ́n ń tọrọ owó ni wọ́n ń tọrọ mọ́tò kí ni wọ́n ń tọrọ oúnjẹ tọ́jú máa ń dààmú rẹ ìyàwó ni wọ́n ń wá oúnjẹ ọwọ́ àtẹ ọba yìí ọlọ́run o mo bì ọ́ torí pé wọ́n ní wọ́n jẹ́ arrahman ìwọ lọ́n jẹ́ arrahim sọ bí jẹ́ wí náà bọ́sì máa wí náà nù. ó kọ́ rẹ tí wọ́n jẹ́ rahmanu yìí mo fi bì ọ́ mọ́sá sànù mi ìyàwó alábàríkà mọ́sá ṣèkú náà ọdún yìí ẹni tí wọ́n yàwó tàbí. ọlọ́run o mo kó ìwọ lọ sọ ẹ ní alim ọbọ onímọ̀ lọ́pẹ̀rẹ̀ rẹ mọ́sà wọlá ọkọ̀ yìí ọkọ̀ yìí mo fi fi ọ́ tèmọ̀ fún mi náà ìwọ lọ ń jẹ́ ọba lásìkí ìwọ lọ ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ rẹ ti ń jẹ́ ọ̀záàkù yìí lè bí ṣe nǹkan báyìí fún mi bá a ṣe máa ń fi ọkọ̀ ọlọ́run ìròyìn ẹ̀ bá a ṣe máa fi ń bẹ́ẹ̀ nù. nbda bá tún gbà bùnmí ọkọ̀ mi tún gbà lọ èròǹgbà ọlọ́run àwọn ìtànẹ́sọ̀ rẹ̀ òkú máa sọ̀kan mí wọn àní kọmọ́sá aláwù àràmọ́ àràyìnì àrìmọ́lẹ́kù olùmọ̀ọ́kà lọ gbáà tàǹkọ́ omi ìsìrè wọ́n fún yálà tí fún ni yálà tí fún yálà tí fún báyìí báyìí tó yàn sàtì wọn la àyà ilà wọn lò ọ̀rọ̀ ilà wọn lò kò rí bẹ́ẹ̀ o kọ́dà látìfù hmm. ìkan bẹ̀rẹ̀ àwọn ẹbí dí àwọn pẹ́ẹ́mọ́wọ́ ni àwọn kan àwọn làwọn mú látìfù lọ́wọ́ ẹnìkan sọ fún wa ń jò ní ó ní gbogbo ẹni bá fẹ́ fa ilà tífù fẹ́ kó ṣiṣẹ́ fún nàìjíríà yóò ó gbọ́dọ̀ gba ọ̀nà wọlé bá gba ọ̀nà méjì wọlé làtífù ò ní ṣiṣẹ́ fún ah, kí ló dé wà lára rí gbogbo ayé àti gbọ́ sínú ẹ̀fà ìgbà náà ó yẹ mọ̀lẹ́kì yẹn ìgbà náà àsọjọ́ náà wọ́n lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n wà ní mọ́tábà làtífù ní nàìjíríà yìí àwọn méjì ni ìkan ti kú ìkan ti kú àti kéèyàn gba ìyọ̀ǹda wọn tí ò bá bí bí bí ìsìnà dùn ni bí ò bá fi tú wọn gba làtífù tó bá kàn fà á pé àwọn tán fún làtífù tí ìbá yẹ pé tú àwọn ẹni ló ti wá ọ̀ lè sàkó ti jẹ́. ẹ á gbọ́ ẹ tó dàpọ̀ tó lè ti kúnjọ́ náà bàbá ń jí <laughs> bàbá ń jí tó dé nàìjíríà kodò wáyé. ẹlẹ́ẹ̀kejì bùlàlà àwọn tán làtífù nù kọ́ tó gba làtífù làtífù ló fẹ́ fa o yóò wá lọ mọ síra dáadáa lọ́dọ̀ àbá báwa bá wa sẹsẹ yóò wá sùn yóò wá mú pépé pépé làtífù lọ́dọ̀ àbá ó sì alẹ́ tó bá wọn làtífù lọ́dọ̀ àbá a ní ọwọ́ ọ̀rọ̀ fún wa pé kálọ́ ní ọ̀fà náà tẹ́lẹ̀ pé yálà àti ti yálà ti bá ń kọ́ bá ń tọ́ máa ní kẹ́ fókọ́ lọ́n bẹ lọ́n kì í ti máa ti máa ń lò nù. wọ́n náà fẹ́ pé Buhari onífọ̀ọ́ lówó bóyá òun wá fẹ́ ọdún wa rí Buhari bóyá ó kẹ́yìn sí ọ. jẹ́nsẹ̀lẹ́ ti Buhari ṣé bàbá sọ pé owó náà ni tó bá ti wọ̀ ọ́ yóò ní kí lọ fẹ́ ọ wà sọ tó ń fẹ́ fún wọn ni yá aláhùn yá aláhùn yá láàtìfù yá láàtìfù tí bá ti tọ́ lọ́nà tọ́ntọ́ wá fẹ́ sọ̀rọ̀ àdẹ́nubìdé náà yá láàtìfù ok yá Buhari Buhari yá Buhari wọn kó tán á wù ọ́ ọ̀nà ṣé Buhari ṣé Buhari ìfún àwọn wọ̀ kí ló dé ṣé Buhari ṣé Buhari. ṣe pé yóò ní a ah, kèé sí ẹni mo níwájú rẹ̀ yìí bí wà pé eléyìí ti ní ó ti ti kó wọ sẹ́mù ó ti wọ́ọ̀dù ó ti ní kó wọ sẹ́mù. exactly ọ̀n ti ọlọ́run ọba gbàǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n wá ní kó pé nígbà three hundred thirteen kó tó lè gbọ́. Ah, ó sì ní bí wọ́n ti ẹ̀sùn kọ́ ọlọ́run ọlọ́ọ̀ inni qarib ujibu da'wata da'i iza da'ani ọlọ́ọ̀ ni mo súnmọ́ yín púpọ̀ bí ẹ bá wá súnmọ́ yín púpọ̀ ó tún nìkan pélé ẹ̀mí ìfà kó tó gbọ́. ya Allah ya Allah wọ́n ní pé ìkéwù kíkéwù nù tẹ́ bá wo gbogbo bí tánàbí sallallahu alaihi wasallam tí fi ń ó kọ ọlọ́run tí ń bẹ ọlọ́run ọba ànábì yẹn ló bá yẹ hayyu yà kọ yìí ẹ lérí bíi tánàbí tí wọn ń sa pé ẹsà yahayu yahayu yahayu yahayu yahayu hmm. yahayu. ìyẹn lè máa fi àwọn ọkọ bí àkínyàn pé ọmọọba ọmọ kìnní kan tí wọn á fi ọ sọkẹ́ni yóò máa wú náà ni anabi ló mọ ọlọ́ọ̀bá ti bù ẹ ẹ sì lè mọ ọlọ́ọ̀bá ti tó anabi yahayu yakọ yòòm ti pè nù. àánú rẹ̀ ń gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ọlọ́run bá ní òun ni mò ń fi ń ké gbàjà rẹ̀ wọ́dọ̀ ọlọ́run bá kọ́ sàánù mi. bálẹ̀ bí mo ti lè bá lọ ẹ̀rí eléyìí sọ̀hánì kẹrì káàtì rí pé tábà bí ọlọ́run a lè fi ókọ rẹ̀ àbí àwọn ìròyìn rẹ̀ tó tẹ̀lé yìí káàbì bẹ̀ wọ́n ó ní walillahi al-asma'ul husna ọlọ́run ọba ló ní àwọn orúkọ tó rẹwà jù fàdíhùhù tí ọlọ́run ọba náà bìhá pẹ̀lú àwọn ọkọ ni tẹ̀wọ́ pẹ̀lú àwọn ọkọ ni tẹ̀wọ́ pẹ̀lú àwọn ọkọ ni tí àwọn ọkọ ni bẹ́ẹ̀ wá lè tó bá wọn kò nídìí kọ ọ́rọ́ àwọn àbá kí láti bí ọkọ lọ bẹ́ẹ̀ máa ń wá owó kí láti bẹ́ẹ̀ síbi tó fún wa hmm. èyí tó bá wù ọ́ nù ó ní wálé láì àsìná òlẹ̀

kọ́ọ̀tẹ̀ máa wá okọ ìròyìn tó bá sọ̀n fẹ́ mu tó fi ń wá lọ́dọ̀ náà bá bí máa wá fi àlímù bẹ̀. ọlọ́run ọba o yìí sẹ́yìn mọ̀ fún mi mo fi àánú rẹ mo fi bì ọ́ àánú rẹ mo fi bì ọ́ ṣe mọ̀ fún mi. àforíjì tó máa ń ṣe fún yàn mo fi bì ọ́ ṣe mọ̀ fún mi. àásìkí tó máa ń ṣe fún yàn ṣe mo fi bì ọ́ ṣe mọ̀ fún mi. bá a ti máa ń fọ èyí táwa lẹ́nu fún mi eléyìí náà ń pè ní àtàwásùlù màṣúrò àwọn nǹkan tá a lè fi bẹ ọlọ́run tó ṣe kíni yìí tó ní ẹ̀rí nínú ẹ̀sìn ẹ̀rí rẹ̀ náà wà mú wáyé walillahi al-asmaul husna ọlọ́run ọba ló ní àwọn orúkọ tó rẹwà fad'uhu fi ọlọ́run ọba náà biha pẹ̀lú àwọn orúkọ mi abdul náà bàbá alẹ́ kíọ́lá mọ́tà fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa o wa sallallahu ala nabiyyina muhammadin